wọ́n bí bí ìgbé á kò ní kọ́sà lọ bó ṣe lọ. kílé náà fi fíìs bẹ́ẹ̀ wọ́n rò pé báwo lọ́wọ́ bá ṣe máa dá ilé ayé tó máa ń ní ìgbà wọ́n ní ká bìlíìbù pé òun lòun ṣe bẹ́ẹ̀ ní táàdé gbọ́dọ̀ fi fíìs nìyẹn. láti wá kọ́ mọ̀ṣán wá àṣùnà ló ṣe fún wọn that àwọn onímọ̀ dẹ̀ fi ọ̀rọ̀ yẹn wọ́n ní lórí. wọ́n ìdá zókèrè ọ̀lọ́kọ́dá rú fẹ́ àmì إذا ذكر القدر فأمسكوا ẹni ta ìtẹ́bá ti báwọn yẹn discuss إذا ذكر القدر tí wọ́n bá fi lè ti ń فأمسكوا فماذا فأمسكوا ẹlọ gbẹ̀rún dákẹ́ wọ́n tó bá gbẹ̀rún ẹ dákẹ́ tó wá pè sí sí pé àlọ́ ṣáà fẹ́ discuss ẹ̀ kò fẹ́ wò kó fẹ́ analyze ọ̀rọ̀ kò sí tàbí ṣùgbọ́n tó o bá di aláṣejù kí ni wàá dì bá di aláṣejù. Adẹ̀gbọ́dọ̀ níbi ní ìgbò kọ́lá pé ẹ̀nà olùdàṣẹ́ ìkọlá kọ̀dá wù. Ìjọ́sí kọ̀dá. Bàbá ní ká níbi ní ìgbò kọ́lá kí la fẹ́ níbi ní ìgbò lórí. Níta fẹ́ níbi ní ìgbò lórí mo ti ń fi sáì tó fọmọ ṣòro mọ́bẹ̀ láti. Kí nìyẹn? Oníkà bìlíìbù pé ọlọ́run lọ́sùn káàdùn ọ̀dà àdàmù ó jẹ́ ká mọ̀ ní ọ̀rọ̀ kan ah, gbogbo nǹkan tó wà nílé ayé náà wò ẹ́ gbogbo ẹ̀ kọ́dà tó balẹ̀ yorùbá máa pè é ní ìpèbò wọ́n á pè é ní kádà wọ́n tún máa ń pè é ní àyàmá òun náà ni wọ́n ń pè ní destiny. torí gbogbo bẹ́ẹ̀ àti ṣe máa lo life wa from the beginning to the end gbogbo ẹ ti wà gbọ́bọ̀rọ̀ ọlọ́run ọba ti parí gbogbo ẹ̀ kí ló fi wá parí ẹ̀ alùpàdà ó ò lè sáré kọjá kọ́dà rẹ̀ ó ò lè ṣe kọjá ta kọ́dà rẹ̀ kọ́dà yẹn ó ò tún wá lè mọ́ ọlọ́run ọba nìkan ló mọ̀ ọ́ ṣùgbọ́n kọ́dà rẹ̀ ó ní bá a ṣe ṣàlùbá a ṣe darí àlámọ̀ ní gbogbo tó ń pè ní ọmọ àdáyé gbogbo tó ń pè ní àjọyọ̀ gbogbo tó ń pè ní ẹranko gbogbo tá a bá rò pé ó wà nílé ayé yìí gbogbo ẹ̀ kọ́nà. ẹ jẹ́ kí gbogbo akákan wo ṣẹ́wọ̀n tí èmi la fèsì báyìí ẹ jẹ́ ká kàn wo ẹ̀yìn wa táwọn wò yìí ẹ̀yìn wa táwọn wò yìí mọ́tò mélòó la ní tí wọ́n pààkì yìí mọ́tò mélòó la ní mẹ́ àárín mọ́tò mẹ́ta lẹ́yìn wa ṣé bẹ́ẹ̀ ni la ní mẹ́ta mọ́tò mẹ́ta ṣé ní mọ́tò mẹ́ta tó wà ní ìgbà yìí tán bá bi àwọn ẹni tó pàṣẹ mọ́tò yìí kalẹ̀ ní last year pé tó bá ti kí ebétò today is what 9th of May 2026 pé tó bá ti 9th of May 2026 before gbogbo mọ́tò ẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta máa tò tẹ̀léra wọn níbi báyìí báyìí ṣẹ̀fún wá wò pé kí ló fẹ́ ṣẹlẹ̀ níbẹ̀ sábà bí àwọn tó pàṣẹ mẹ́tẹ̀ẹ̀ta yìí ní ìjẹta tí mọ́tò yìí máa tò tẹ̀léra wọn wá rò pé ìmẹ̀ àtẹnitẹ̀ ìṣọ́ ìgbòdì ẹ̀gbọ́n ara wa rí báwo la ṣe máa pàṣẹ ìkàlẹ̀ ǹjẹ́ mọ̀ pé ìkan táwa wá ń wò tó dàbí pé ó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ lónìí ọlọ́run Allah subhanahu wa ta'ala ó ti kọ́ dàrú gbogbo ẹ̀ pátápátá. ẹ wo lísì tí mo fi ṣẹ̀dáǹpù ẹ wá lọ gbogbo ìgbésí ayé wa gbogbo ìgbésí ayé wa òun tó bá lọ béèrè lọ́wọ́ ọlọ́run Allah subhanahu wa ta'ala kò síbi tọ́lọ́run ọba gbé ìgbà tó kọ lórí kí n tó bá ọ̀dà kí ló máa ṣẹlẹ̀ sí wa before zoom tá a fi jòkó yìí ẹnìkan kò mọ̀ nínú wa o a lè ní plan pé à ń lọ báyìí à ń lọ báyìí àwa ní sàwọn ní plan ju wa bá ṣe wà níbi ìjọba ti kó mi à ń lọ bí báyìí à ń lọ bí báyìí báyìí báyìí báyìí àmà gbà àmà dúró àmà tó wá ṣe báyìí gbogbo tá a sọ kalẹ̀ ó lè ṣe gbogbo ẹ̀kọ́ la máa ń ṣe o. but ìmí wà nú ẹ̀ tá a fẹ́ ṣe nú ẹ̀ ìyá wọn ah, bá فالله سبحانه وتعالى في قدره قسم تعلم عن شيء كان يما عن شيء تكون يري شيء الله سبحانه وتعالى بطريقه الانسان شيء ان نرد عليه هذا ماذا في عندما اذا جاء الرجل تكلمه يقول في الاطفال نبدا عن الاتصال مباشره او تعيد الاتصال اي الاتصال معه معذره تمام يا جماعه gbogbo nǹkan nílé ayé ṣàwájú ọlọ́run ọba ti kádà rẹ̀ àwa lè ṣe bọ́yá kọ́dà rò gbogbo nǹkan ni o iye aṣọ tẹ́lẹ̀ àti máa lò nílé ayé ìta fi máa kú láyé tẹ́lẹ̀ àti yóò mọ̀ abámọ́ni ṣàwọn ìtò fọ́nìtì ìtò fọ́nìtì rẹ̀ o lọ́wọ́lọ́wọ́ báyìí aṣọ tẹ́lẹ̀ àti ilé ìṣọ̀pá ní ni pé tó bá ní ká máa káùntì aṣọ wa ẹlòmíì ìgbẹ́lẹ́mọ̀ lè ta ẹni tí ò bá ní púpọ̀ láti sọ pé ah dàlámí àbúrò okay shirt and trouser okay àgbègbè aṣọ mi is ten o lè kárí ẹ̀ ẹlòmí ò lè mọ iye ẹ̀ wọ́n máa ní ká wá béèrè pé láti jọ́ta àti délé ayé tó fi di èyí aṣọ mélòó la fi lò tá ló mọ nínú wa náà okay after tá a bá kú ò after ìbí tá a bá tún parí ilé ayé mélòó ló kù tá a tún fẹ́ lò ṣe sọ kí gbogbo tí mo sọ ọlọ́run Allah subhanahu wa ta'ala ó ti mọ gbogbo ẹ̀ ó lè ti kádà rẹ̀ aṣọ tí a àti ìgbò ọlọ́run bá ti kádà rẹ̀ oúnjẹ tí a ti jẹ mẹ́rin ló kù tá a máa jẹ ọlọ́run ti kádà rẹ̀ ẹlòmí wà nínú wa gbogbo tó kù tó fẹ́ jẹ ilé ayé gbogbo oúnjẹ tó kù fún tó máa jẹ ilé ayé ó ti ní ó wà tó gbó o kí ni kí ni kí ni bọ̀mọ́ àrùn ó mọ gbogbo ó mọ gbogbo la máa bí mélòó ló máa kú fún wa ọlọ́run bá a máa ní a máa ní láti gbà tẹ́yìn ti délé ayé di òní báyìí láti gbà tẹ́yìn ti délé ayé di òní báyìí tó bá béèrè pé àtọwọ́ tí pẹ́rẹ́ǹtì yẹn ti ná lé lórí lò àti tẹ́yìn náà ti nílò ẹ̀ lè ṣe àkáǹtì fún ẹ̀ lè ṣe mílíọ̀nù tó jẹ́ bí ó ti wọ bílíọ̀nù ẹ̀ ṣùgbọ́n náà wọ́n fà wọ́n ta ara ó ní kí ó ní kọ́dà gbogbo ẹ̀ iye tí gbogbo ẹ̀ máa jẹ́ tí èèyàn máa fi jáde láyé one billion lẹ́yìn one billion wọ́n mi àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ náà máa ná like five hundred million fún tí wọ́n fẹ́rẹ́ náwó fún wọn fúnra rẹ̀ ló máa padà wá ní another five hundred million inú ni pẹ́rẹ́ǹtì wa máa ná lé wa lórí báwo náà ṣe tún máa ń ná tẹ̀sí níjọba bá kọ́ bí wa báyìí èló náà máa ná lé wa lórí níjọ́ kejì èló náà máa ná níjọ́ kẹta èló náà máa ná níjọ́ kẹrin èló náà máa ná láti máa pọ́ ọmọ one year two years three years láwa ní eighty three years lábẹ́ lò kí ni bùkátà wa ojoojúmọ́ ni díẹ̀ ní méjì ọlọ́run bá mọ gbogbo ẹ̀ bí tẹ̀sí bí tẹ̀sí kì í ṣe fọ́kà mọ́ mú jùmọ̀lá fọ́kà wọ́n pé jẹ́ ìwẹ́ approximately bẹ́ẹ̀kọ́ o bẹ́ẹ̀kọ́ o ọlọ́run bá mọ̀ bí tẹ́ǹkà ní ọjọ́ báyìí ìkan báyìí ló máa lò ní ọjọ́ báyìí ìkan báyìí ló máa lò ní ọjọ́ báyìí ní ọjọ́ báyìí láwọn táìmù báyìí kò ní ṣòwò lọ́wọ́ ẹ̀ láwọn táìmù báyìí owó máa tún wá pọ̀ lọ́wọ́ ẹ̀ láwọn táìmù báyìí ó máa máa yáwó láwọn táìmù báyìí ó máa jẹ gbèsè láwọn táìmù báyìí ó máa jẹ olówó gan-an láwọn táìmù báyìí ó máa tún wá sáré kà padà láwọn táìmù báyìí gbogbo wọn ṣe máa lò ó ọlọ́run máa ṣe àgbẹ̀ ó ti kọjá gbogbo ẹ̀ ènìyàn kò ṣe ṣe ìkọlàpọ̀ lẹ́rù lè padà gbogbo aspect tábà wá ń lò nílé ayé ó ní o ẹ wò iye itọ́ tó máa wà lẹ́nu wa báwo ló ṣe máa pọ̀ tó how many kilo ni ọlọ́run bá ti mọ̀ ọ́ Allah iye ìtọ̀ tí ni àti yí máa tọ̀ ọlọ́wọ̀ bá ti mọ́ ọ̀ iye báyìí ni ọ̀ subhanallah alhamdulillahi subhanallah yàtọ̀ ṣe wá níjọ́ tí ń tọ́lọ̀wọ̀ ọba kọ fún wa níjọ́ tó bá ti pé iye tọ́lọ̀ sọ pé iye tí wọ́n fẹ́ lò ní ọ̀rọ̀ kò ní ilé sí iye ìṣàmàlò nílé ayé láti fi gbélé ayé ó wà ní àkọsílẹ̀ ẹni tí wọ́n ń pè ní kọ́dà rẹ̀. ṣe rí níjọ́ta bá ti wá ní ìlú lórí ìlú bàbá pẹ̀lú perfect understanding báyìí ni wọ́n bá lè ní àti àmọ̀ ìṣọ́ bara wa máa ń lórí ayé. ọ̀pọ̀ á gbà pé nǹkan kan ò lè bọ́mọ ẹ lọ́wọ́ tó bá ti jẹ́ pé wọ́n ní o. wọ́n dẹ̀ mọ̀ pé nǹkan tí ò bá ti ń ṣe tiẹ̀ òun nípa gidi ni. Yorùbá máa sọ kí nìkan pé ohun ọwọ́ mi ò tó màá fi gọ̀gọ̀ bá tó bá fi gọ̀gọ̀ bá tó rí ibà á jẹ́ pé wọn náà ló ṣì nínú o òun fi àti pàtó sọ ìṣọ́lá ń fi gogo to ri ba a je pe naa lo se ninu àtúmọ̀ قلنا إن شرعت الإنس والجن على أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله وإن اجتمعوا على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله عليك لماذا؟ رفعت الأقلام وجفت الشهادة ولذلك إن اجتمعت الإنس يا بعض القرى والرسول والجن أو الجنة واشقتهم أو أن كل قدر على أن ينفعوك بشيء لا دوالي àwọn fẹ́ fi ti ní kan ṣàǹfààní fún وما kó máa jẹ́ anábì lọ́mú yẹn fa àrùkà ilẹ̀ abiṣẹ́ ìlọ́kọ́ lè kàtàkọ̀ ọ̀gbọ́n ọ̀gbà o lè bẹ́nẹ́fìtì ní nǹkan yẹn nǹkan yẹn o àti nítorí ọba ti kọ pé lè má jẹ́ jẹ́ ìjọba ti wá sọ pé kò ní jẹ́ tiẹ̀ yẹn wọ́n wá tún kójọ pé àwọn fẹ́ gbé ìdé ìsìn nǹkan yẹn fọ́wọ́ ẹni tẹ̀ ọlọ́ọ̀rì wọ́n tó pariwo lásán ni ọwọ́ ìwọ náà ló máa ní o wọ́n lè ní ẹ lára àti tọ́nà ọba ti pọ́nù wọ́n lè ní ìṣe láǹfààní àti tọ́nà ọba ti pọ́nù kí ló fà ní sí òun fà àtẹlẹ àkàlámù ọjọ́ pàtó sọ. kọ́lọ́ọ̀bù tá a fi ń kọ nǹkan ti kú òun iye pépà yìí ọjọ́ pàtó sọ táǹgà dá ẹ̀rẹ̀ ti bẹ̀rẹ̀ ọlọ́run bá tó kọ gbogbo nǹkan. هذا هو القدر هذا هو القدر ó lè sáré kọjá kádàrá ẹ̀ ó dẹ̀ lè tún ṣe náà kó wá tó sásẹ́yìn ìdí kọjá ó oh, ìdílé àti ní ìfọ̀kúta sí àmọ́rọ̀ kọ́dà bàjẹ́ wọn sọ pé jannat kọ́dà náà tọ ìbàdí rẹ̀ nà àwọn ìran èèyàn méjì kan ìjọ méjì kan wọ́n padà ṣìnà níbi ọ̀rọ̀ kọ́dà nígbà tí wọ́n àlọ́ pẹ̀lú ìmọ̀ a ń fi àwọn kan ní àwọn alùkọ́dàríyà ẹ bá ń pè jọmọ àwọn ẹ bá ń pè wọn alùkọ́dàríyà. àwọn ìran kejì ó ní àwọn ìran alìjọpọ̀lìyà alìmára alìjọpọ̀lìyà àmàlí àwọn ìlú náà tó lè knowledge àmàlí alìjọpọ̀lìyà láàbàkọ̀ الصحيح الجبرية الماذا الماذا الجبرية القدرية هؤلاء ولاة في إثبات القدر والجبرية نفوا القدر هؤلاء غلوا في الإثبات وهؤلاء نفاة القدر أو قدرية أو نيرو إن توجد قدر تونسوني tẹ́lẹ̀ kankan mọ́ níbi ìdí ìgbìmọ̀ ẹ̀wọ̀n méjì wá ni wọ́n àwọn kan wà gùláàtù ni wọ́n àwọn délẹ́bù pé ọlọ́run kọ́dà in fact tẹ bá ti ń sọ̀rọ̀ kọ́dà yẹn ẹ tiẹ̀ mọ́ dárúkọ ọlọ́run ṣe o nítorí tẹ bá ti ń dárúkọ ọlọ́run ṣe ẹ fẹ́ máa fi àpòtí ilẹ̀ fọ́nà òun ni sáǹkì kọ́dà ẹ mọ̀ sọ̀pọ̀ lọ́wọ́ bá lè máa ń pa ẹ̀ débi tẹ máa sọ pé ọlọ́run bá wá ní sọ́lọ́ kọ́ gíní kankan yìí débi tẹ máa sọ pé wá gbèrò kí nǹkan yẹn ṣẹlẹ̀ débi tẹ máa sọ pé nǹkan yẹn tó wá wáyé láà ẹ mọ́ kí nǹkan bá ìròyìn ọ̀nà wọn ni kí ló dé àwọn lọ dúró síbi kan wọ́n ní sáà ń pè ní àgbóyè àpòsí ẹ gbọ́dọ̀ bí ìròyìn ọlọ́run máa ṣe káàrọ̀ wọ́ta ọlọ́run ọba kò lè jẹ́ bọ̀ láàmú ìrẹ̀ ìbára kó wá ṣe àbòsí fún àwọn ẹ̀dá ẹ̀. Jésù àwa ní the concept of qadar lọ́dọ̀ àwọn bí ìgbà àtẹ̀sọ gbọ́dọ̀ wọn bá ń fi àbòsí àríwá. Wọ́n kàn mú sense, wọ́n lè wá common sense ní àmọ́ pé àìní làákà ìlú ń pèrè. Foolishness ni àwọn ń pè ní common sense. Wọ́n ní ẹ̀wọ̀n sìn. Wọ́n bí eléyìí àti eléyìí lójọ́ kankan náà. Ẹ wá ní gbọ́dọ̀ wá kọ́ pé kí lè dolówó àwọn ẹgbẹ́ tá ṣe ọlọ́run tó wá kọ́ dàrú pé kéré yìí máa jẹ olówó justice wàdà lẹ́yìn torí ẹ̀ kò sí ìgbà tó jẹ kọ́dà ẹ̀dẹ̀ mọ́ ìgbè níwájú à àwùjọ àwọn ọmọ kọ́dà nìyà wàá ní àkìdá ìyá máa àléyìn àlùmọ̀ ẹ̀tẹ̀sílà àwọn tó ń pè láwọn ẹ̀tẹ̀sílà táwọn náà dùn lórí rẹ̀ àwọn náà ní kíníkà tó ń pè láwọn òṣùwọ̀n lọ́dọ̀ àwọn alìsúlù bí kọ́nsá yẹn the first aspect ó ní alàádìlù alàádìlù yàmí ká nínú àwọn òṣùlù wọn ní alàádìlù alàádìlù yìí intermin pẹ̀lú ẹni pé déédéé agbọ́dọ̀ fi ilẹ̀ fọ́nà iye tó bá dẹ̀ fẹ́ fi déédéé ilẹ̀ fọ́nà o gbọ́dọ̀ gbà fọ́nà wọn àwọn òkè kọ́dà nǹkan because tó bá sọ fọ́nà wọn kádà ara nǹkan ó ṣe nìkan lówó ó ṣe nìkan ní tálíkà àwa méjì tó wá sí skul báwo ni wọ́n ṣe wá páàsì jáàmù tẹ́lẹ̀ wá páàsì ẹ̀ báwo ni wọ́n ṣe wá ń rí admission tẹ́lẹ̀ ò rí admission èmi àti ẹ àtìntàjọ òpàdó mẹ́ṣin ni àjọ mẹ́ṣin mẹ́ṣin láwọn ìmẹ́ṣin wá fún wọ̀ fún mẹ́ṣin tó lọ jẹ́ ìmẹ́ṣin engineering kí ló ṣẹlẹ̀ wọ́n ní ṣokùn sí justice rẹ̀ ṣùkábọ̀ sọ pọ́lọ́wọ̀n ọba ló ṣe báwo ló ṣe wá ṣẹlẹ̀ wọ́n ló kàn ṣẹlẹ̀ náà nìkò kan ọlọ́run aṣọ káàrọ̀ mú padà àwọn láì mú lọ padà àfáàlì ọmọ ìyá ẹni tí wọ́n ti tapò nínú àyà Quran tí wọ́n ti tapò nínú hadith anabi sọ̀rọ̀ wá ó pọ̀ lọ́jà tìrẹ̀ ẹnì kan ò ní ní wúrò yìí àfẹni tó bá jẹ́ káàkiri ẹni kò ní irú òrí àfẹni tó bá jẹ́ káàkiri àlùbáyá ló wà dá káàkiri nìkan ló ní irú òrí káàkiri nìkan á gbọdọ̀ ṣe àtakò ilé wọ́n ṣe àlùbọ́ ṣàlàmù ṣé wá rí báwọn kọjàrí àṣíwájú òye àwọn ẹgbẹ́ kejì náà wá jáde àwọn náà wá lọ wo ìgbà àwọn aláwọn fẹ́ correct àwọn kọ̀dáríyà wọn fẹ́ correct wọn nìkan àwọn fẹ́ dá wọn lóhùn wọn fẹ́ ṣe lọ́dún fún wọn pé ẹyẹ yẹn já ẹṣọ́ ra fún àwọn ni ṣẹlẹ̀ yìí sọ pé kò di ẹ̀ṣẹ̀ kọ́dà ẹ̀yìn yẹn gbogbo nǹkan ilé ayé yìí pátápátá kọ́dà kò tiẹ̀ gbogbo ẹ̀ fact ẹ mọ́ ìwùlẹ̀ dààmú ẹ ẹnìkan kò tiẹ̀ mọ́ pa nǹkan tó ń ṣẹlẹ̀ o gbogbo ní wá sí tó ṣẹlẹ̀ sẹ́bí bọ́dì báyìí tó ṣàṣejù àwọn alimára alìjábòríyà àwọn gbà pé gbogbo tó bá ń ṣẹlẹ̀ sí àwọn èèyàn lórí ilẹ̀ ó ń ṣẹlẹ̀ sí wọn àwọn gbóhùn mọ̀ àwọn amú ẹ̀gbàmpù kan wa tí bá mú pépà pépà báyìí tí bá ju pépà yìí ṣó ní kọ̀ǹtró lórí ara sí tó wà lánàá tí ó lè ṣẹlẹ̀ sí ó fún àbá rẹ̀ ló wà wò ṣẹ̀gbó kan lọ ni òun ṣe pépà yẹn lè kọ̀ǹtó rẹ̀ pé mo fẹ́ lọ báyìí àbí mo fẹ́ lọ báyìí ṣé ó lè kọ̀ǹtó rẹ̀ jàbùrí àwa ni gbogbo ẹ̀dá tó wà lórí ilẹ̀ kò sẹ́ni tó ń kọ̀ǹtó rẹ̀ pé ọlọ́run ọba ibi tó ní ká mọ̀ lọ náà nìyẹn tó ẹ mọ́ fọ́ọ̀tì anybody lórí tó bá ṣe o kódà ẹ̀dẹ̀ mọ́ ìyẹn anybody náà lórí nǹkan tí ó ṣe jọba ṣe lè correct ṣó correct ah abadan abadan so èyí táwọn náà sọ ẹ àwọn láwọn fẹ́ tako àwọn kọ̀dàríyà kọ̀dàríyà tó gbà pé gbogbo nǹkan ọlọ́run Allah subhanahu wa ta'ala ó nìkan lọ́ba tó mọ̀ ẹ̀ báyìí máa bọ̀. àwọn fẹ́ tako àwọn tó ní gbogbo nǹkan kò àwọn méjèèjì ìṣẹ́ni tó wà lójú ọ̀nà kí dẹ̀ ló fà á ó lọ ọ̀rọ̀ táṣọ náà tán pé ọ̀rọ̀ kọ́dà ló kọjá kó o kàn gbé sọ́pọ̀ lọ ara ẹ̀ nìkan ọ̀rọ̀ kọ́dà ó kọjá kó ṣe kéjọba kó o gbé sọ́pọ̀ lọ ara ẹ̀ nìkan because bí kọ́dà ló ṣe wà bábà wọn máa ń àrùn wọn tà á lá kọ́dà fún wa pé báyìí á ṣẹlẹ̀ báyìí á ṣẹlẹ̀ báyìí á ṣẹlẹ̀ ó tún wá fún ọmọ ènìyàn ní ẹ̀kìyà ó ó lè tíúsì tó wẹ̀ wọn náà ń dísáàdì lọ́wọ́ rẹ̀ pé nǹkan tó fẹ́ lélẹ̀ ok bí mo ṣe jòkó yìí tó bá wù mí mo lè drop mic kí ni ìṣòro máa bèèrè drop mo lè ṣáà bèèrè ṣe ok mo fẹ́ drop mic ọ̀yà ẹlọ́dí kí n drop mic drop ẹ̀fọ́ ara mi àyùwá amúnṣe tí mo. ó dàbí pé màá dísáàdì níjọ́ kan pé màá màá drop mic. ṣùgbọ́n àwọn ìjà àbúrí ìyá wọ́n máa ní mo lè drop mic yẹn èmi kò mọ̀ pé mo drop mic ẹgbọ́n ṣé mi mọ̀ pé mo fẹ́ drop mic tí mo tún sọ kí n tó kí n tó drop ẹ̀ àgbàyà àgbà rẹ̀ sọ̀rọ̀ mi yé àbí kò yé ọ̀rọ̀ kọ́dá ó wà sensitive ọ̀rọ̀ ìmọ̀ pàkóso ọ̀rọ̀ tó lè jẹ́ yẹn ní ìmọ̀ tó dẹ̀ lè sọ̀yàn ìkèdè lọ́rọ̀ ọ̀rọ̀ àlùkàdà ọlọ́wọ́ bá jọ̀rọ̀ fún wa ní ọlọ́run bá jọ fún adé àtọ́yọ̀ rẹ̀. ṣẹ̀wárí àti kọ̀dàríyà àti jàpùríyà àwọn méjèèjì wọ́n ta ko in love of the church in the Quran and in love of the church of hadith and nabi sallallahu alayhi wa sallam. ọ̀dà tó ti kọ́dà láti sọ yìí lahu arba'u marati lahu arba'u kọ́dà yẹn tẹ́lẹ̀ àti wàbí nọ́ọ̀tọ̀ ọ̀rọ̀ wọn ọ̀nà mẹ́rin ni ọ̀nà tó gbà kọjá levels tó bá dé mẹ́rin alákọ̀ọ́kọ́ nínú mọ̀rọ̀ ọ̀kìbùlọ̀ kọjá ó ní ilmùlọ́ sáàk àwọn alfáàmù ń pè ní alẹ́ẹ̀lì alimáàdá alẹ́ẹ̀lì ẹ̀gbẹ́ alẹ́ẹ̀lì yẹn tó ṣe knowledge àbí tá knowledge tá knowledge tá knowledge Allah subhanahu wa ta'ala gbogbo táà ń pè ní kọ́dà yẹn gbogbo tí a ṣẹlẹ̀ sí wá ní ayé stéèjì tó kọ́kọ́ bà kọjá ni pé ọlọ́run ti kọ́kọ́ mọ gbogbo ẹ̀ kò tí ì o kò tí ì dá sọ́mọ o kò tí ì ilẹ̀ o but ìmọ̀ ọlọ́run ti mọ̀ pé mo máa dá àwọn kìnnìkan ẹ̀rọ kò ní wọn mo máa dá àwọn èèyàn kan èèyàn ni wọn mo máa dá àwọn àlùjànnú mo máa dá ilẹ̀ tí mo máa kó ogun wọn sí mo máa wá dá irúgbìn tí wọ́n máa jẹ mo máa dá igi mo máa dá fruit mo máa dá atẹ́gùn mo máa dá omi gbogbo sọ́lọ́mọ̀ pé táwọn bá ti délé ayé a máa ní ọlọ́run bá tún ti wá mọ gbogbo ẹ̀ pé bí mo ṣe máa dá wọn ni ó ti ya gbogbo ẹ̀ kalẹ̀ ó ti mú gbogbo ó ti mọ gbogbo ẹ̀ ìkọ́kọ́ bá mọ̀ yẹn ẹni mo ní àìsàn nìyí ìmọ̀ àti pílẹ̀ ní ohun tọ́lọ̀wọ̀ bá ti mọ bóyí bẹ́ ṣètò gbogbo nǹkan lẹ́yìn tó mọ̀ tán fàkọ́lákọ̀lọ́ọ̀lọ́kàlẹ̀ ọlọ́wà dá ẹ̀dá kan ó wá dá ẹ̀dá ẹ̀dá ẹ̀dá ń pè ní kọ́lá pẹ́ẹ̀n yìí ṣe pẹ́ẹ̀n tọ́wọ́ àmúdámi rẹ̀ pẹ́ẹ̀n tọ́lọ́wọ̀ bá wá fẹ́ ní ókè gbogbo tí mo wá mọ̀ tí mo fẹ́ dá ẹ̀ ó tó bìyà kọ́lá ìrẹ́kọ́lá ó yá máa kọ gbogbo tí mo fẹ́ kó ṣẹlẹ̀ nǹkan tí mo máa dá ni àti bí mo ṣe máa dá wọn ni ibi tí mo máa kó gbogbo wọn sí bí gbogbo wọn lè ṣe máa ṣe nǹkan kọ́lá mo wá bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní kọ́ a máa dáhùn màláìkà a máa dáhùn èèyàn a máa dáhùn àlùjànnú a máa dá sánmọ̀ a máa dá ilẹ̀ a máa dá omi ọlọ́run ó wá kọ gbogbo àtìpọ́lẹ̀ bí yàtùtù yàtù yàtù ó wá kọ gbogbo nǹkan tọ́lọ́run bá fẹ́ dá àti bí àwọn nǹkan tó fẹ́ dá ìrẹsì máa rí ọlọ́run kan yẹn alìkìtà alìmáàdá alìkìtà ẹmọ gbà kí ni first stage alìkìtà ó wá kọ́ nímọ̀ nípa gbogbo tó mẹ́ṣẹ̀lẹ̀ yẹn knowledge ọlọ́run ó wá kọ́ síwájú after knowledge yẹn ọlọ́run bá ṣẹ̀ wá ní pé in tó wù mọ̀ yìí tí kọ́lá mọ̀ ṣe kí n sọ̀rọ̀ kò mọ̀ kọ́ kọ́lá yẹn òun ni tó wá ń kọ in tó máa ṣẹlẹ̀ in tó máa ṣẹlẹ̀ òun yẹn ni kọ́dà tí kọ́lá yẹn kọ kọ́dà tí kọ́lá yẹn wá kọ yẹn níbo ni wọ́n kọ́ sí lọ́nà al-lawhul كما قلت mo pè jọba هو كو كو كو كو كو كو كو كو kọ kọ kọ kọ títí ó ti wá kọ gbogbo nǹkan lọ́wọ́ bá ti ṣe. lẹ́yìn kíkọ yìí ó wá kú stéèjì ẹlẹ́kẹta stéèjì ẹlẹ́kẹta yẹn ó wá ní al-mashi'atu ó ní al-irada bá ti wá mọ̀ kó fẹ́ ṣẹlẹ̀ ó ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ti wá kọ́ kalẹ̀ pé tí mo mọ̀ yí o ó wá ṣẹlẹ̀ báyìí ó ti wá kọ́ rẹ̀ bó ṣe máa ṣẹlẹ̀ yìí ọlọ́wọ́ bá ṣẹ̀ṣẹ̀ wá gbà lérò pé kó ṣẹlẹ̀ ìgbà tọ́lọ̀ bá tó wá wíṣì pé kó ṣẹlẹ̀ ní àtó ṣẹlẹ̀ tọ́lọ̀ bá sì wíṣì pé kó ṣẹlẹ̀ oníṣẹ́ kí ìjọba oníṣẹ́lẹ̀ wa ma tasha'una illa an yasha Allahu ṣẹ̀ṣẹ̀ wá wọ ìrọ̀lá. Àlìrọ́dà yẹn méjì ni, wọ̀n èyí tàà fi ń ṣọ̀rọ̀ lọ́wọ́ báyìí, o lè tọ́ pè ní àlìrọ́dà tó lè kàwò lè yà. Àlìrọ́dà tó lè kàwò lè yà. Àwọn ìtọ́tọ́ lọ́wọ́ ọba fẹ́ jẹ́ mú mọ́ ṣẹlẹ̀ nínú ilẹ̀ ẹgbẹ́ ayé yìí, ọlọ́run ọba wa á máa sọ ó jẹ́ ẹ̀kan tí ó bá ti Allah subhanahu wa ta'ala mú ní òkè gbogbo ẹ̀ kí ni gbogbo ẹ bá dé al-iradatu al-kawniyya báwo la ṣe wá rí ẹbọ ní ayé a máa rí ẹbọ ní ayé èyí la ṣe rí ẹbọ ní ayé kejì ló tọ́lọ́wọ́ bá mọ́ ń gbé ìṣẹ̀lẹ̀ wá ní al-iradatu ash-shar'iyya al ó ní tọ́lá àwọn bá tún wá fẹ́ kó mọ̀ ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀sìn ìyẹn ló ní ṣe pẹ̀lú àwọn ẹ̀kọ́ tọ́lá wá fẹ́ ká máa fi ṣẹ̀sìn à ń kírun à ń gbàwẹ̀ aláhàjì alọ́ọ̀mọ́rọ́ àyẹ̀dàdá à ń gbàwẹ̀ lọ́kọ̀ọ́ gbogbo àwọn iṣẹ́ ìjọsìn yẹn ìyẹn ni ìrọ́dá tó ń ṣẹlẹ̀ ìyá láwọn yóò máa bá mi mo fẹ́ ká máa ṣe ẹ̀sìn. ijó ò bá wá fẹ́ kó ṣẹlẹ̀ kò sí bá àti nìkẹ́ kò ní ṣẹlẹ̀ o ó ti ṣẹ́jẹ̀ lẹ́kìlú báyìí ẹlẹ́kẹta gbogbo tí a ṣẹlẹ̀ láyé ọlọ́run tí ọkọ̀ nímọ̀ nípa ẹ̀ lẹ́yìn tó nímọ̀ nípa ẹ̀ kí ló wá ṣe sí ó kọ́ kalẹ̀ lẹ́yìn tó kọ́ kalẹ̀ kí ló jẹ́ wá kàn ó wá gbèrò pé kí nǹkan yẹn wáyé ìgbà tó wá gbèrò yẹn wá kù the final stage the final stage yẹn làwa tó máa ń rí ìgbà yẹn làwa tó máa ń mọ̀ èwo ni final stage ó ní al-khalq wal-ijad al-mada alìkọ́lùkù ìjà ìkan tó fẹ́ yẹn ìkan tó ti nímọ̀ tó wá kọ kalẹ̀ yẹn tó wá fẹ́ kó ṣẹlẹ̀ yẹn nǹkan yẹn máa wá ṣẹlẹ̀ ìgbà tó ó ni tó ra mọ́tò áà ó ra mọ́tò àwa ṣẹ̀ṣẹ̀ rí ni but ọlọ́run bá ti kọ́ tipẹ́ tipẹ́ fi ilé ìsà mọ́ta nígbà wo ó ti kọ́ nígbà tí ò tí ì dáhùn èmi àti yóò tí wà existence bàbá wa Adam aleṣọ́láṣọ́ ọ̀ṣọ́lá kò tí wà existence ọlọ́dẹ̀ sí ìmọ̀ tó máa ṣẹlẹ̀ sí wa ó ti kọ́ tó máa ṣẹlẹ̀ sí wa. nítorí pèlè kọ́dá ó túnbọ̀ sí pé tí mi àti yín bá lọ nígbàgbọ́ dáadáa báyìí lórí ọ̀rọ̀ kọ́dá ìwọ̀n bálámámọ́ ìdààmú mọ́ lórí nǹkan tó bá ń ṣẹlẹ̀ sí wa nílé ayé gbogbo condition tá a bá ti bára wa a sì ti máa mọ̀ pé a àdédé bára wa ní condition ta ló ní ká bára wa báyìí Allah subhanahu wa ta'ala any condition ta bá bára wa ìní àti bára wa níbi tí inú wa dùn sí a gbọ́dọ̀ mọ̀ pé àwa kọ́ la gbéra wa débẹ̀ ọ̀hún ta ló gbé wa débẹ̀ jù máa Allah subhanahu wa ta'ala ìní àti bára wa ń bì kan pé ah láìkì ẹ òun láìkì ẹ̀yìn o ta ló ní ká wà níbẹ̀ jù máa Allah subhanahu wa ta'ala. القدر هذا هو القدر إن تنفي في القدر إذا توان شقين تنفي للقدر báwo la ṣe ní mo wá ṣe kọ́dà wílò ṣẹ̀fẹ́lò ní ìláyé làwọ̀ tá a wà yìí tó bá ti ṣàbúrú tán ó lọ sí ìgbìnà àbúrò mọ́tí àbúrò lọ́ta tẹ́tẹ́ ẹmọ tó máa sọ a ní kọ́dà wílò náà ní náà kọ́dàrú náà wà á ń sábò fẹ́yà ṣùgbọ́n fún ẹ ní option kó o mọ́ tẹ̀sẹ̀ ìwọ ló choose láti ṣe kí ni jọba láti tẹ̀sẹ̀ ìkan nú àwọn jàbúríyà ṣe alájà àwọn tí mo pè ń jàbúríyà lẹ àwọn àwọn jàbúríyà gùlátù ìfàt alùkọ́dà àwọn tí wọ́n ṣàtìlù níbi kan bí kọ́dà òrèlè ó làwọn jàbúríyà àwọn kọ́dàríyà ó làwọn nufaj alqadà àwọn tí wọ́n ní kò ṣe padà tí wọ́n lọ́wọ́ jàbíríyà yẹn wọ́n ní kanú àwọn mẹ́mbà wọn ìyàwó rẹ̀ wá gbé àlè wálé ìdàtíyàwó lọ gbé ọkùnrin ní ìwálé wọ́n á ṣe ìranù ẹṣẹ gbogbo ẹ̀ wọ́n kọ́ ṣe ká àwọn mọ́ni ìyàwó jàbíríyà ni ọkọ jàbíríyà náà ẹ̀ẹ́dẹ̀dẹ̀ tó náà wá ṣe ìranù kírò náà jàbíríyà náà

ọkọ̀ dìde wọn náà sọ ah òtọ̀ jàbírí àdìwá ló sọ wọn náà lẹ́jọ́ àdánilẹ̀ ah ọlọ́run ti kí á sọ ọlọ́run ti kí á sọ àwọn àkídà jàpùjàpù bó ṣe máa ń dà nǹkan mú yẹn káwádìí bẹ́ẹ̀ láti wá lọ ń gbà á ni ká ní àkídà jàbírí àyè ló kọ̀ rẹ́tì ilé ayé ò nílé tó báyìí ayé ẹ̀kọ́ ẹni tó bá fẹ́ jalè á jalè bá lè jalè sáà kàn ní ìnáná ìnáná ní òjùbà mo wà fọ́ọ̀tì ni omi òjò ẹ̀mọ́ nǹkan tí mo ṣe tẹ̀mí kọ́ ni mo ṣe ana musa ìyá ana musa ìyá ọ̀rọ̀ mi kàn tàbí pépà tí wọ́n jù sínú inú atẹ́gùn báyìí kí ni àmọ́ ṣẹlẹ̀ a ti mọ lọ òun kò mọ tó kù lọ bẹ́ẹ̀ ló ṣe àti ń lọ àpè kan mo dódó ọ ní pé àgbóyè kọ́dàrú tó perfect mo ní kó gbà pé àlàáfùtù musa wà mọ̀ọ́kọ̀ ìyá àti kọ́dà gbọmí ènìyàn ṣe máa lólé ayé lòtọ́ ṣùgbọ́n bá a ṣe kọ́dà bẹ́ẹ̀ fún yẹn fàánì kó tí ó أنا رواه القرآن قال الله سبحانه وتعالى إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا البيان واضح أنا بعد يومين يلي عيه إنا هديناه السبيل má pàrọ̀ mọ́kọ́dá àti tó ẹ sójú ọ̀nà o ìmọ̀ ẹ̀ṣà àkìrọ̀ tó bá bẹ́ jẹ́ ni tó bẹ́ dúpẹ́ mọ́lọ́ tó bẹ́ jẹ́ ni eré ọ̀nà yẹn wà ìwọ́n náà dẹ̀ máa rí báyìí pé ojú ọ̀nà àti jẹ́ ni eré wà ìmọ̀ kàfúrọ̀ àbí kó ń jẹ́ àkèfèrí tó bá ẹni tá à ń pè sí ẹrú ẹ̀dá ọmọ ni mọ̀sáyà ẹni tá a ṣàyàrọ̀ nínú ìtọ́ àti kọ́dà lórí ayé rẹ̀ níbi àti gbọ́ A àmọ́ àfúnlé option pé ìwọ náà choose but whatever tó o bá choose yẹn ó wà ń bẹ lábẹ́ kí ìjọba abẹ́ kọ́dà ìwọ ni wàá choose fún rẹ̀ wọ́n tó gbó tó bá ní kò choose nínú méjèèjì àwa ti wá kọ́ pé tí wàá padà fẹ́ choose náà ìdá àdókè rọ̀ lọ́kọ́dà rúù

فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها نعم العبد مسير ومسير قال تعالى ونفس وما سواها قال أني mo من برا وما سواها máa sọ ni mo fi bora òun mo fi bora kí ló fi wáyé lórí fa alhamaha ẹ̀mí yẹn afun ní ìmọ̀ nǹkan méjì kan o fujuraha ẹ̀mí tó bá fẹ́ ya ẹ̀mí tí wọ́n fẹ́ evils ní a ṣe ó máa gbà wọ́n taqwaha ẹ̀mí tó bá dẹ̀ fẹ́ bẹ̀rù ọlọ́run ọba náà ìmọ̀ bí a ṣe bẹ̀rù ọlọ́run kí láti fóun náà àfóun náà ìmọ̀ bẹ̀rù ọlọ́run lórí takùtọ̀ náà òun rè ìtẹ̀lé àṣẹ náà a máa fún nímọ̀ rẹ̀ ìtẹ̀kù àìmọ́gbọ́rọ̀ sọ́nà ọba lẹ́nu a máa fún nímọ̀ rẹ̀ láti jẹ́ èèyàn dáadáa a máa fún nímọ̀ bá ti máa bí èèyàn dáadáa rẹ̀ láti jẹ́ èèyàn burúkú a máa ṣe máa ń jẹ́ èèyàn burúkú ẹjọ́ èmi àti yín náà bá ti jòkó yìí àmọ́ tó dáa bá àmọ́ tó dáa ẹ̀dá mi ló jọ máa ọmọ tó dé bá ti jòkó yìí tí mọ́mí ẹ̀ ń bọ̀ sáré bó dìde ẹ mami mami ó lọ ó sáré kí wọn ó dì mọ́ wọn ẹ káàbọ̀ mà ẹ lẹ́mà ó sáré fà wọn ó mọ̀ wá sórí ìjòkó kí ló ṣe yẹn ẹ dá mi lóhùn ó ṣe tó dáa ok ọmọ kan fọ́nmi ẹ wá ń bọ̀ ó dẹ́ òwò wọ́wọ́ báyìí wọ́n tún wá dé tó wá dọ́dọ̀ ẹ̀ ah wọ́n tún wá porúkọ ẹ̀ ah òun ti ẹ pàdé mi lójú ọ̀nà ẹ̀ kí ni kí wọ́n pàdé yìí ṣe dẹ́mbọ̀ máa gbèdó ọ̀rọ̀ náà níbi kẹ́kẹ́ ti gbọ́ǹkan tí mo sọ mọ́lẹ̀ tí ń sọ ẹni gbọ́nà ẹjọ́ kí ṣe àti bá pàdé mọ́ mi wá nínú aláwọ̀kọ́ tí mo sọ ẹ̀ àtẹ́lẹ́kì a láti yẹ ní ìmọ̀ rẹ̀ wá láti èèyàn mú ìmọ̀ náà ṣùgbọ́n pé kọ́dà ò ṣe ẹ̀rí lórí àwọn atrocities tó o bá ń ṣe òun balẹ̀ ọlọ́run ọba jẹ́ òwa sásábẹ́ kọ́dà náà kọ́dà wà àti kọ́dà gbogbo nǹkan lóòótọ́ àmọ́ inna hadaynahu sabila imma shakira wa imma kafura. Allah subhanahu wa ta'ala kó jọ kó mọ́ṣà mẹ́sẹ̀ ní àṣẹ ìbò déédéé ṣe wá rí nǹkan méjì lápọ̀lọ̀ wá borí gbogbo ọ̀rọ̀ táwọn ṣe látara nǹkan máa ṣe wá láǹfààní níbi ìmọ̀ọ́nì wa a lè jẹ́ pé gbogbo àwọn nǹkan tó bá ti ń ṣẹlẹ̀ sí wa mílẹ̀lì mọ̀ṣáàbì nínú ara mílẹ̀lì mọ̀ṣáàbì àwọn challenges tá a bá rí nínú ayé àwọn àdánwò tó bá ń bá wa nínú ayé àwọn ìpèníjà àwọn challenges tàbá rí ayé a tètè máa mọ́ mọ̀ pé wẹ́ gbogbo tí mo rí ọwọ́ ìdẹ̀kọ́ ló ti wà ọlọ́run bá ti kọ́ bí gbogbo ẹ máa ṣẹlẹ̀ kọ́pútà kọ́lẹ̀ tó ṣe ọmọ àwájú wọn náà ọlọ́run sì dá sọ́mọ́ kò sí ìdá ilẹ̀ kò sí ìdá ilẹ̀ kankan ọlọ́run bá ti mọ̀ pé so kò sí nǹkan tí mi àti ẹni change àti change ọ̀ àti change lọ́nà dáadáa bá bẹ̀rẹ̀ ìṣẹ̀lẹ̀ sí wa a sì fi máa mọ́ ìgbà náà pé kò ṣẹlẹ̀ kan tó jẹ́ kó ṣẹlẹ̀ tó kọjá ta níjọba Allah subhanahu wa ta'ala níjọ́ tí o bá ti ní ìgbàgbọ́ sí kọ́dà o ò ní yàyọ̀ pọ̀rá ọlọ́wọ́n bá wá ṣe é lólówó ọlọ́wọ́n bá ṣe é onímọ̀ ọlọ́wọ́n bá ṣe é ní gbajúmọ̀ o àǹfààní ìyàpá rẹ̀ níbi discussion. eléyìí inú discussion ni a máa tún wá rí kankan wọ́n ní pé ẹjẹ́ aṣọ́ra wa o. àwọn kọ̀dàrí yàtà ọ̀rá mention wọn yẹn àti àwọn jàǹbọ̀rí ìyá ta mention àwọn náà àwọn méjèèjì kò sí nǹkan tó sọ wọ́n náà wọ́n ti lọ overdo ìrònú nípa ọ̀rọ̀ kọ̀dà. níjọ́ tó bá ti rí pé o ti ń rò rò jù o ti lọ kọjá báńdìrì ẹ o ti ń dé o fẹ́ mọ question ọlọ́run o ti fẹ́ mọ challenge ọlọ́run tètè padà o kí ni mo ní ká ìṣèṣì jọ máa tètè padà o wọ́n lọ o tó o bá lọ continue pé àlọ́ ṣáà fẹ́ make sure pé sẹ́ẹ̀ mo fẹ́ understand bí kìíní ìlú ṣẹlẹ̀ ọlọ́run jẹ́ ká tìjà bírí àti ká jẹ́ kọ́tà nígbà ìtẹnu méjì náà fi ẹ̀ máa jẹ́ tó bá wo bá dúdú níbi ọ̀rọ̀ kọ́dàrà tó wọ́gbé no ọlọ́ba tí nílẹ̀ kúnlẹ̀ ṣe lè kọ́lá kọ́dà bí kọ́dà gbogbo ọwọ́ àpótà àwọn àyà yẹn tó bá takú ti jù wàá dẹ̀ fọ́ wọ́n lọ́lọ́ báyìí adẹ́sìmọ̀ ti fi kọ́dàrà náà yìí àmọ́ tó bá ti gbọ́ àwọn ìṣoṣù yìí a kì í mú àyà ìyọ̀ kan kápá àwọn tó kúlẹ̀ wàá kó àwọn àyà wàá kó gbogbo ẹ̀ wàá kọ̀ǹfàì gbogbo ẹ̀ kankan wàá wá àyà ilé ìtú ilé wàá fi ilé náà tú ilé wàá fi ilé náà tú ilé máa balance torí o gbọ́dọ̀ fi ń ná àdèyìnà òṣèlú ìlà o gbọ́dọ̀ fi yẹn náà kalẹ̀ ìmà ṣàkírọ́ ìmà kàfẹ́. ọlọ́wà sọ fún àrùkọ lìnàbìlúwàkùn ayyukum ahsanu amala lìnàbìlúwàkùn ayyukum ahsanu amala akọrin sáré ìkẹmọ wá kú kẹmọ sẹmí afẹgbẹ yíwò ká mọ ká ló máa ṣiṣẹ́ dáadáa tí a pàṣẹ ìṣẹ̀lẹ̀ tó ṣe lìnàbìlúwàkùn ayyukum ahsanu amala a ní àṣìṣe bó ṣe yẹ kó ṣe. ọ̀rá dúró nítòsí ẹ̀ ìgbà kọ́dà ìgbìyànjú tí ọba wa lè máa ṣe máa wá sí ìgbìyànjú ẹ̀. torí pé gbogbo kọ́dà lọ́nà ọba kọ́dà náà fìlìbáálé gbogbo owó máa lọ pẹ̀lú sábà pẹ̀lú pé jama pẹ̀lú sábà. tí púpọ̀ àwọn àṣìbáàbì yẹn wọ́n mọ̀ wá tọ̀ ókè òun bẹ̀rẹ̀ ọba kọ́lọ̀ kó ṣe dáadáa fún àyè alọ́lọ́ máa ṣe orí fún kíní kan jáde ṣọ́nà ìwọ náà mo wá lọ ní direction nìkan tí wọ́n rò pé o fẹ́ bá bá wa kọ́ ọmọ yẹn kíní àti sábà ó dẹ̀ nílò sábàbù mi tó lè mọ́jà ìtìwọ̀ tí o ṣe bàbá jòkó kalẹ̀ kò ní kọ́dà wá jòkó sínú ilé ọ̀nà tí ọ̀nà tí kọ́ oúnjẹ tí wàá jẹ tí wàá fi kó lè ayé wá sílẹ̀ kó mọ́nu yàrá o ti kú tán tó bá kú tán tó bá ní kí àbọ̀dẹ̀ yà fà ẹ̀yin náà ní kí gbogbo oúnjẹ tó máa jẹ ọlọ́run bá ti ká ẹ wá sílẹ̀ kó ẹ tó wá ní ó parẹ́ àmàlí bẹ́ẹ̀ nínú kọ́dàrù ni pé gbogbo oúnjẹ tó máa jẹ tọ́nà ọba kọ ọmọ yẹn gbà tó jẹ tán ọlọ́run ti wá ní nínú àkọọ́lẹ̀ tó wá ń bẹ lọ́rọ̀ ẹ̀ ni pé ó máa wá sí ọ̀rọ̀ yìí gbọ́lé á wá tilẹ̀ fún wọn jáde parẹ́ kọ́dàrù náà ni kí ni àtọ́jọ́ máa ní tó ṣẹlẹ̀ sí ẹ̀ kí lóun náà kọ́dàrù lọ́dọ̀ wá ní ìbọ̀dá mọ́jọ́ tó tí ó sì tẹ́lú tẹ́ dìsáì pé òun fẹ́ tilẹ̀kùn mọ́ ní òun ò fẹ́ lọ́wọ́ jẹjẹ mọ́ ó dẹ̀ tilẹ̀kùn mọ́ ní ní táwa ti wá kọ́lẹ̀ ni pé níjọ́ tó bá ti fẹ́ kú ó máa tilẹ̀kùn mọ́ ní ni ó dẹ̀ máa kú sílẹ̀. alákọ́dà ó wá kú mọ́ sálà kan ǹjẹ́ kọ́dà yìí lè yí padà. wọ́n arí àdí ìtọ́jú náà lẹ́bi sọ̀rọ̀ máa àdùsọ̀rọ̀ wàlá yuruddu al-qada'a illa ad-du'a àdìsí ìbò láti wá fẹ́ sí báyìí wọn láti sọ kọ́dà lọ́wọ́ bá ti kọ́ kò sí ìdáwà ẹ̀ kò dẹ̀ ní yípadà ẹ̀ arábìnrin ní pé láyé sí ìrùfẹ́ ọmọ ìkákọ̀ ò ní àdìmọ́ ìṣẹ̀mí wa illa al-birr àfiṣẹ́ dáadáa wà láyé rúbùn kọ̀bọ̀ kọ́dà tí àwa máa rò pé ìṣẹ́ tí ò dáa ni nǹkan kan ò ní change ẹ̀sìn tó da ilẹ̀ tó à àfàdúrà àtàbà ń ṣe kí wàá ló fẹ́ yí kọ́dà padà àti bó ṣe kọ́dà lè yí padà alẹ́kọ́dà ru ìsìláàmù méjì ni alẹ́kọ́dà kí mo péjọ máa méjì ni alẹ́kọ́dà à ń pèsè ní alùkàbọ́ọ̀rù lè mú bùrọ̀mù àwọn alìmú bùrọ̀mù alìmáàdá alìmú bùrọ̀mù èwo là ń pè ní àlùmọ́bùrọ̀ ó ní kọ́dàrù tó ṣe pé wọ́n ti parí ọ̀rọ̀ lé lórí nǹkan kan ò lè jíǹde ẹ̀bá o bá ṣe gbérú kò ní ṣáádà fìlẹ̀ ọ̀bọ̀ àkọsílẹ̀ o bá ṣe dọ̀á kò ní jíǹde kankan àkọsílẹ̀ ní alùkọ̀dọ̀ òṣùbọ̀rọ̀ kọ́dàrù tá ti parí àwọn àlùfáà wa mọ̀ sábà gbélé ìlọ́bí kọ́dàrù tó ti wà tọ́lọ́wọ́ bá ti kọ yẹn sínú Allahul Mahfuz Allahu Allahul Mahfuz yẹn ló wà ní àdébù àdìsá àdébù Muhammad sallallahu alaihi wa sallam àdìsá yìí tó wà ní sahih Muslim ní àdìsá Abdullahi bin Amr bin Aas bin Aas wa àdìsá Abdullahi bin Aas ó dá àdébù Muhammad ọlọ́dọ̀ àdébù Muhammad sọ pé inna Allaha kataba maqadir al-khalaiq wọ́n lọ́wọ́ bá ti kọ kádàrá gbogbo àwọn ẹ̀dá rẹ̀ pátápátá bí ìrìn àjò oníkàlùkù ṣe máa ń lọ khamsina alifasa ẹni qabla khalqi samawati wal ard before kó tó kó tó dá ilẹ̀ bí khamsina alifasa fifty thousand years kò sí ìdá ọlọ́run bá ti kọ́ wẹ̀. wa kana arshuhu ala al-ma al-arsh ọlọ́sì ìdọ̀lọ́ mi ò mí jọ́nà níjọ́ tí wọ́n ń kọ kọ́dàrú ilé yìí wọ́n parí ẹ̀ wọn àti ìdásánmà àti ilẹ̀ kọ́dàrú yẹn ni aláwọ̀ fún màfúrù ìyẹn ò lè yí padà o tó o bá ṣàdúrà jù bẹ́ẹ̀ lọ kò ní ṣe kí ni jọba kò ní yí padà but ìran kan wà nínú kọ́dà tó máa ń yí padà yẹn àwọn àlùfáà máa ń pè ní alùkọ̀dọ́ olùmọ̀ àlàk tí mo gbéjọba alùkọ̀dọ́ olùmọ̀ àlàk èyí tá a ní ṣìlá lùmọ̀ bùrọ̀ ìyẹn ò lè yí padà ọdún wọn lọ́lá òun ni kọ́dàrù ìran kọ́dàrù míì àwọn fún alẹ́gbàmù tó máa yí wa dáadáa pẹ̀lú tí mo fẹ́ sọ yìí òun ni kọ́dàrù ta tún wá gbé sọ́wọ́ àwọn màláìkà ṣe ìparí pé kọ́dàrù ilé ìta discourse látàárọ̀ gbogbo tí sọ látàárọ̀ ṣe mo ń discourse tí wọ́n ti parí bí bọ́ nǹkan tó dá wa ayé but kọ́dàrù ilé ìtó mọ́ ń yí padà yẹn wọ́n ti dá wa tán níjọ́ tí ẹ̀mí dí ara wa lòun fẹ́ bẹ̀rẹ̀ ìyẹn ni kọ́dàrù tó wà lọ́wọ́ àwọn màláìkà شافوا عن حديث قال أبو محمد صلى الله عليه وسلم قل إن أحدكم يجمع خلقه في بطن أمه أربعين أربعين يوم لطفة فاكي دين أشي إيه؟ ما جن لطفة طيب ثم في هذه الفاتي تيز يما قيمتها فيوفق فيه الروح àmà wàyúrò sẹ́ni ilé ìgbàlá tó bá ti pé fífọ́ sí lèṣẹ́ bá ti pé mẹ́ta tó wà ní spam tó di ẹ̀jẹ̀ tó di ẹran tó wá di èèyàn tó bá ti wá pé one hundred and twenty days àmà àwọn arámọ́lá kò wá àwa fún ọmọ ènìyàn ní ẹ̀mí ẹ̀mí yẹn mẹ́díkálì ìfẹ́ ti ní Proof. fún níṣẹ́ ẹ̀rẹ́ ìlú láíláí ẹ̀sàlúrẹ̀ka a lè rọ́ o lè rọ́ ọ̀rọ̀ mẹ́rin àmì àṣẹ ọlọ́run tí rúùsù tí ẹ̀mí tó bá ti wá dé àrọ mi ènìyàn ní one hundred and twenty days tó ti wà nínú mọ́mí ẹ̀ màláìkà ló máa di pé yá ọlọ́run máa ní kọ́mọ kọ́ kọ́dà ó máa ń kọ́ àwọn kọ́dà kan àwọn afúdáàdì ẹni ìgbà tó débi àdí ìṣẹ́tọ́ ní fàyú umaru bí arúbà ìkẹlẹ̀ fàyú umaru yú umaru mẹ́lì láti máa paláṣẹ yú umaru mẹ́lì àwọn yú umaru ahadukum fi bá ti ní omi ṣe mẹ́láìkà ní ma pa láti bí kó kọ́dà rẹ̀ ni abíọ́mí ìnìyàn fún rẹ̀ àwọn scholars òfin náà méjì wọn nìyàn àwọn kan ní fàyí umaru bí arba ìkẹlmà ẹ̀yí fàyí umaru mara pé mẹ́láìkà ní ma ní kó máa kọ àwọn kan mẹ́rin àwọn bí ma ní ní wọ́n fàyí umaru bí arba ìkẹlmà ká na ní ní bí bá ọmọ tó sì jẹ́ oyún nínú ìyá ẹ̀ òun náà máa pa láti pé kó máa ń kọ àwọn nǹkan mẹ́rin kí láwọn nǹkan mẹ́rin nìkan ti rí rizqihi wa ajalihi wa amalihi wa shaqiyyun aw sa'id nìkan ti rí rizqihi ó máa kọ rízìkù kálò ló kọ fún rẹ̀ fún ajẹ́ tó bá pàwọ́ la kọ fún ara wa àti tó bá pé òun lówó láyé lónìí mọ́ bu ẹnì kankan o tó ìwọ gangan ló ṣe kíni ìwọ ló kọ́ fún rẹ̀. ìwọ ló kọ́ fún rẹ̀. ká ní àwọn onímọ̀ tí wọ́n sọ pé ó dà kí màláìkà ni wọ́n ní kó kọ́ òkè ajá kí màláìkà ló ṣe kíni jọba ló kọ́ fún rẹ̀ pẹ́ṣẹ́ǹsì ẹ̀ náà yìí àwọn ọ̀sán wà mẹ́ta fi ń kọ́ alákùnlé ha ilé ìyí mọ́lákùnmọ́ àwakọ̀ rízù bẹ́ẹ̀ nìyá ṣe lówó tó rí ìgbà báyìí máa tó bẹ̀rẹ̀ sí ní lówó tó bá di táwọn báyìí kò tiẹ̀ ní lówó mọ́. wà á jẹ̀lì yìí yes báyìí ló máa lò láyé wà á mọ̀lì yìí irú báyìí ṣe ni a máa ṣe láyé wà ṣèkíyàn áwù tàyè ṣé olórí ibú ló máa jẹ́ láyé ni àbí olórí ni a máa kọ̀ ọ̀kan mẹ́rin sẹ́ni gbogbo ọ̀gá táwọn màláìka yẹn kọ níbẹ̀ kọ̀dọ̀ ó nù àlàkà قضاء معلق معلق nínú pé máa wàhálà ó wà tí ń gẹ́gù bìdùá bìbáàdì àmàlì sàlẹ̀há àdúrà lè yí padà àwọn iṣẹ́ olóore kọ̀ọ̀kan ó lè yí padà ìyá àkùnlé ìlàtìlẹ̀ kọ́dẹ̀ kó o jí ní àwọn òwúrẹ́ látìlẹ̀ kọ́dẹ̀ tó máa ń fọ́ọ̀lù sí láàpẹ́ ń gbé sọ̀kọ̀ mọ́bá kó mọ̀ ṣe tó à àdúgbò òun lẹ́yìn ìdájọ́ ìkọlẹ̀ ó lè ṣe kí ni jọba ó lè jìpadà. àdúrà tá a máa ń ṣe láàrin zoro àti asẹ̀ ní yóò àrùbíà tó lọ́jọ́ náà ọjọ́ gbígbà àdúrà lọ́jọ́ yẹn náà òun náà lè jìpadà. but kí ló máa yípadà jọba ó máa yí kọ̀dọ̀ òun màálùnà kọ̀dọ̀ òun màálùnà. èyí táwọn màláìkà ń kọ yẹn ó lè ṣe jù ṣùgbọ́n wọ́n lárí kò lè change lẹ́kan múbùrọ̀m ìwọ́n ni múbùrọ̀m ẹ̀ dámi ló jọba láwọn ti máa fún máa sọ̀rọ̀ àyíká ó máa ó bá clear ẹ̀ máa pé ókè bí kọ́dá rò fi wọ́ọ̀kì ṣé orí tinú láfún máa fún mi yẹn tàbí kò lè change wọ́n ti wá explain yẹn sí ló wà detailed lára details yẹn ni pé ẹni yìí o olóríire nílé ayé o àmọ́ tó bá ti ń lọlé ayé yẹn nígbọ́ tó bá pé one hundred twenty days nínú mọ́mí ẹ̀ màláìkà máa wá kọ o but tí màláìkà yẹn bá máa kọ àkọsílẹ̀ rẹ̀ olórí ibú làwọn máa kọ síbẹ̀ o ṣe é understand olórí ibú ni màláìkà máa kọ síbẹ̀ pé ẹni yìí máa jẹ́ o àkọ́kọ́ tó délé ayé yẹn bóyá gbà yẹn lọ́wọ́ bá fẹ́ kó change mọ́mí ẹ̀ máa wá bẹ ọlọ́run ó máa ṣe dùá kí ni ọlọ́run ọmọ tí mo lóyún ṣubú tí mo fẹ́ bí dọ́bà ń ṣe ọmọ yìí ní olóríire o stéètì tí mọ́mí ẹ máa wà tó máa fi ṣe dùá yẹn stéètì pé àdúà tó bá ṣe ń bẹ̀ a máa gba àdúà yẹn ni àdúà yẹn máa wá fa pé a máa wá change life kò débi tó wà nínú láwùsọ̀ mahfuz ní tí wọ́n ti kọ sínú láwùsọ̀ mahfuz yẹn tí tí màláìka ṣẹ̀ṣẹ̀ ń kọ nínú ìyá wa yẹn wọ́n ti yanjú ẹ̀ láti bo láwùsọ̀ mahfuz àlùbáyà àdúrà rẹ̀ ó sọ̀rọ̀ sí yé báyìí ọ̀rọ̀ mi ò ẹjẹ fún wa ní àpèjúwe tó máa yé wa ok ẹ jẹ́ ká sọ pé kọ́ńpìnì ńláńlá kan kọ́ńpìnì ńláńlá yẹn ó wá ní àwọn department oríṣiríṣi àwa ní ìwé kan lájàbọ̀ tá a kọ gbogbo tó ṣe department kọ̀ọ̀kan tá a kọ sí àtàwọn rules abẹ́ fún wọn àti wá fún àwọn security rules ẹ máa wòran rules ta fún wọn ni pé ẹ gbọ́dọ̀ jẹ́kẹ́ nìkan kan wọlé àfi kó ní kíni o pass ayúbẹ̀kọ́ ó sọ pé n táwọn jẹ tó wà ní géètì mọ̀ security mọ̀ ni pé ẹnì kankan ò lè wọnú company yìí àfi kó ní kíni o ní pass rules nìyẹn. táwọn gbogbo àwọn tá a bá gbà sí ibi security tá a bá ti ń dé òfin táwọn ọmọ bá ń lẹ̀ nìyẹn ayúbẹ̀kọ́ wọ́n ní mo bá jábù fáwọn tàbíkà wọn lónìí tó wà lọ́dọ̀ sí ihò e àṣẹ tó wà lọ́dọ̀ sí ihò e ni pé ókè òfin máa fáwọn security ni ọ àmọ́ ìjọ yóò kù sí ìta sí pàṣẹ o kódà ẹ gbọ́dọ̀ jẹ́ kí wọ́n mọ̀ pé a ń lo pap jọmọ́ irú tí mo sọ yìí ó ń wọ́ọ̀kì ilé ayé àbí òwọ́ọ̀kì ilé ayé ẹ dábìlú wọn jẹ máa work. fact bá wọn security ó ti padà change àbí ó ti change ó ti change. Nígbà tọ́rọ̀ tó padà kàwé yẹn kan táwọn circumstances kan fi máa to change. Wọ́n lè lá ìlú Mọ́sálù àlá. Àpèjúwe kọ́dà tẹ̀ intern discourse ní ìlú báyìí. Gbogbo ń dáa rí tó ń ṣẹlẹ̀